الله الرحمن السماء فطار ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله الطيبين واصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أيها الإخوة الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته أدعو الله وبركاته بابك سواني وصيني sẹ́yìn a tún tẹ̀síwájú ìtumọ̀ àti àlàyé láti inú àkùkà ọ̀rọ̀ náà bá súrà tí a wọ́n ní súrà tó bá kọ́ra ó jẹ́ ọgbọ̀n ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àkùkà áyà tí a ti dánu dó lánàá ó náà ní áyà ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgọ́sàn-án verse one seventy seven nínú súra náà bó tilẹ̀ jẹ́ pé àtú àyà náà ta lánàá a tún wá tún mọ́ lónìí báwa parí ẹ̀ àwọn àyà mi tọ́ba tó tẹ̀lé ní déédéé bí àsìkò bá sì gbà wá mọ́ Allah subhanahu wa ta'ala aláǹjẹ́ kò yọ nínú àyà yìí verse one seventy seven wípé gbogbo dáadáa ní ti jẹ́ dáadáa ọkọjá pé èèyàn kọjú sí ìwọ̀ ọ̀hún tọ́já pé làwọn kristian máa kọjú sí àbí èèyàn kọjú sí ìbùwọ̀ rẹ̀ tẹ́tẹ́ làwọn júù tán kọjú sí pé kí àwọn christian àbí júù kí wọ́n máa kí wọ́n má fi mùsùlùmí sí ẹ̀yẹ nípa pé abẹ́ẹ̀rin ọ̀tọ̀ níbi tán kọjú sí tẹ́lẹ̀ wọ́n tó ti yí kò mẹ́ tọ́bá tó yáwó tó kọjú bòmíì káwọn àríbá yẹn káwọn mùsùlùmí náà sì máa rí rí pé a ah, sẹ́sìn wà yí ọ̀wà ti máa nítumà mí báyìí ọ̀tọ̀ níbi akọjú sí lónìí wọ́n tún ní àmọ́ kọjú bẹ̀rẹ̀ ká tó kọjú bò mí jẹ̀máà gbogbo ilé ìṣẹ̀lẹ̀ láyé ànábi sallallahu alayhi wa alihi wa sallam pé kí nǹkan ká jẹ́ sí tẹ́lẹ̀ kẹ́dẹ̀ yí padà ilé ìṣẹ̀sìn mọ́ ilé ìlẹ́sìn gbọ́ngbàtà náà ti kú sallallahu alaihi wasallam ẹ̀sìn olè yí padà mọ́ ń tá àbá mà láàyè àmà ń tá àbá tí ìgbọ́yé láàtí ìgbọ́yé káwọn pẹ̀sítàǹsì lánàá rè lónìí lè láàtọ̀ máa ṣe ẹ̀rí oní òfin máa mú akóhùnbí kásìkò mi kò sí bí olùmọ̀kásẹ̀ lẹ́mọ́kẹ́ tó tí àwọn sọ fún ayé pé n tó rìn láyé ànábì sallallahu alaihi wasallam kìí sẹ́sì máa ní nǹkan rọrùn ní al-Imam Malik ibn Anas rahimahullah ni máa máa náà sọ wípé man za'ama anna Rasulullah sallallahu alaihi wasallam ah, man za'ama anna fi ad-din bid'atan hasana فقد زعم أن رسول الله قال الرسالة ẹni tó bá sọ pé àdádálẹ̀ kan bẹ́nu ẹ̀sìn tó dáa ẹni tó bá sọ pé àdádálẹ̀ kan bẹ́nu ẹ̀sìn wà yìí pàdádálẹ̀ lè dáa irú ẹni bẹ́ẹ̀ ó ti kílẹ̀ ń pàmò bí ọ̀parí iṣẹ́ tọ́nà ẹ̀ntọ́rọ náà bí àdúgbò bídíà ilé ìdá bídíà tó hasana bídíà tó dá ẹgbẹ́ sẹ́ni máa ń wò nìyẹn bídíà tó hasana bídíà tó dá irú ẹni yẹn ti sọ fún ànábì ọ̀jẹ́sẹ́ pé iṣẹ́ tọrọ ń fi hàn kò parí ẹ̀ alimá Malik ibn Anas rahimahullah wọn wá ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan Mama ní kí wọ́n ka áyà tí na sọ́tù náà ìdá ayẹlẹ̀ karùn-ún ọlọ́run ní lónìí mo ti parí ẹ̀sìn fún yín mo sì ti pé ìdẹ̀ra lé lórí mo sì ti yọ́nú sẹ́sì fún yín mọ́mọ̀ ní kí wọ́n sọ lẹ́yìn ọ̀rọ̀ pé fáwọn alámiyàkùn yawma idin dina falan yakuna yawma dina ntí ọba ilé jẹ́sìn lánàá láyé ànábì sallallahu alaihi wasallam kò lè jẹ́ sí lónìí láíláí jẹ̀mọ́ kọ́ìdà ní pírísìpù ni ẹnìkẹ́gbẹ̀ nǹkan kan tuntun dẹ́ ábílẹ̀ rẹ̀ pé sànábì máa ń tó ń se tọ́ba ní ìṣúná sàmà fáwọn ọbẹ̀ à ókè sáwọn sàábì ànábì máa pẹ́ sí nílé wọ́n sàmà fáwọn sàábì ànábì àwọn ò ní problem à ẹ̀dẹ̀ sọ pé ń tọ́ gbọ́wọ́ ìṣẹ́sìn ẹwọ ọdún tí màmá rí fi sọ̀rọ̀ rọ́bìnà torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam lọ́lọ́run ti lè sọ fún pé eléyìí kìí sẹ́sìn náà lónìí lápèjúwe nípìnlẹ̀ Islam ńgbọ́ sọ̀rọ̀ ààwẹ̀ tọ́lọ́run sọ̀kalẹ̀ àwọn èèyàn fúrì láti gbà ààwẹ̀ àwọn èèyàn sì fúrì láti náà gbà wọ́n lọ bá ní torí ẹ̀ màá máa bọ́ aláìní kọ̀ọ̀kan lójoojúmọ́ nígbà ó ṣe sàá ọlọ́run ni faman shahida minkum ash-shahra falyasum ẹni tó oṣù ń bá ti bá láyé dẹ̀dẹ̀ nìkan gbà wọ́n bá gbé option ká máa bọ́ aláìní o fẹ́ tó fẹ́ gba sẹ́yìn mọ̀ pé kàga mọ̀ ń gbẹ́ sẹ́yìn mọ̀ pé ilé mọ̀ ń kọ́ wọ́n kọ̀ra gbé option yẹn kúrò ní anábìnà sọ̀yún kalẹ̀ fún àpèjúwe míì nípìnlẹ̀ Islam ìdájọ́ àtàbánì ń bẹ tàbánì kéèyàn rọmọ kẹtí rìn káàkiri kí ọdẹ sọdọ ọmọ rẹ wọn mọ ẹ látòmí lọ olùgbéẹ́rì my son ọmọ ẹni ó kọ̀ mí náà mọ̀ jẹ́ ìyẹn lè rọmọ kẹtí rìn lọ rí gbèrègbè kí wọn sì adopt ọmọ yẹn abẹ́ tí ò bímọ ó lè lọ lé ọmọ aláìníyà kó sì lọ gba ọmọ ìjọba kan kó sì sọdọ ọmọ rẹ̀ wọ́n máa fọ́kọ ọmọ yẹn pé òun náà máa ọmọ yẹn ọmọ rẹ̀ yóò jogun ọmọ yẹn ọmọ yẹn náà jogun ẹ̀ ṣùgbọ́n nígbà ọyà sáǹgbà àṣẹ ni ọ àbúrò gẹ́ẹ̀kà kò sí mọ́ láyé ànábi torí ẹ̀ bá lẹ́sìn láyé ànábi ẹ̀sìn ni ọlọ́run fún àwọn mùsùlùmí pé ẹ má fúnra yín sọ̀rọ̀ gbogbo òpin dáadáa ò sí níbi ẹ kọjú sí àgábàsì àbí ẹ kọjú sí ẹ̀má walakinnal birra man amana billah ìtì jẹ́ dáadáa ó ní ẹni tó nígbàgbọ́ sọ́nà ọba ọba tó pàṣẹ pé ẹsẹ̀ lẹ́yìn kéèyàn sì ṣe ọwọ́ nígbàgbọ́ sí i ó nígbàgbọ́ sí ọlọ́ọ̀bá Allah nípa pọ́n lọ́ba tó dá wa tí ń tọ́jú wa ó nígbàgbọ́ sí nípa pé ọlọ́ọ̀bá Allah òun lọ́lẹ́tọ̀ sí jọsìn ó sì nígbàgbọ́ sí nípa àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ walakinnal birra man amana billahi wal yawmil akhir ó sì gbọ́jọ́ kan gbọ́ wal malaika ó gba àwọn màláìka gbọ́ wal kitab ó sì nígbàgbọ́ sí àwọn ìsítẹ́rọ ọlọ́run wà nàbí yìí ó nígbàgbọ́ sáwọn ànábí ọlọ́run ọlọ́run ni wà á tà náàlà aláhọ́bìhì dáwìl kúrúbà wà á tà náàlà aláhọ́bìhì dáwìl kúrúbà ọwọ́ ń ná fáwọn tó súnmọ́ aláhùbì àti tùlánà pé ìntọ́ náà fẹ́ kan fóun iní ná fáwọn èèyàn kí ẹ jẹ́ pé tó bá fóun náà yóò kòrò ojú sí kí akílẹ̀ wá fún mi n tí ò wúlò n tó ti bàjẹ́ ìtumọ̀ ká nìyẹn aláhùbì yóò máa ná fáwọn tó súnmọ́ aláhùbì yìí ní pé látàrí pé kí ni o àsìkò tó náwó gan náà ní bùkátà sówó kì tó bá yá táìmù tí ò excess money ètò nǹkan ní bùkátà sí ní ọ̀nà àti túmọ̀ ilé ìlànà dáwìl kúrúba yọ̀nà fáwọn alásùnmọ́ rẹ̀ wàlíyàtàmà yọ̀nà fáwọn ọmọ òrukàn wàlmàsákìn àwọn aláìní wàbẹ̀sẹ̀bìn àwọn ọmọ orírìn wàsà ilé àwọn tí ń béèrè wàfẹ̀rẹ̀ kọ́ọ̀bù àti láti fi gbàrú lẹ̀ ó ibi tá a dúró lánàá rẹ̀ àti túmọ̀ gbogbo eléyìí lánàá ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀ni lẹ́yìn eléyìí lẹ́yìn ìgbà tọ́jọ́ yí ó ti wá ṣe gbogbo nǹkan tá a sọ yìí wa akọọma as-salah yóò wà máa kírun akọọma asọla as-salah yóò wà máa gbẹ̀rún dúró yóò ṣe gbogbo àwọn nǹkan a wà sọ pé wọ akọ́mọ̀ sọ̀lá sí wọ òun náà ni pé kò ní kọ́kọ́ kírun tó bá ti ní gbogbo ẹlẹ́ta àsìkò àwa láti bí ọdún ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbọdún mẹ́wàá mọ́ ń dẹbí ń ṣe dáadáa irun nìkan ló kù tí ti máa kí báyìí ayà ní torí pé wà nínú èdè adatul aqf arafu tá a máa fi so nǹkan papọ̀ oníwáwò kí lẹ máa pè lóyìnbó conjunction wọ́n wà rẹ̀ nínú èdè lágbáwá wọ́n máa lò lè mọ́tìlákìl jẹ́mẹ̀ sheikh wọ́n lò wáwò lè mọ́tìlákìl jẹ́mẹ̀ wọ́n kì í lò nílò pé nǹkankan tẹ̀lé nǹkankan so clear wọ́n nílò pé eléyìí tàlè léyìí pé lápèjúwe ká ní já a zaidun wa umar zaidu àti umar dé kò túmọ̀ sí pé ń tá a dá akọ káyìn ọkọ wọlé kò túmọ̀ pé ń lọ wọlé káyìn wọ́n lè jọ fara wọn lọ́wọ́ wọlé já a zaidun wa umar zaidu àti umar dé wọ́n lè jọ wọlé papọ̀ ẹnìkan kọ́kọ́ wọlé ẹnìkan lè dé lẹ́yìn ẹ̀ wọ́n sàjọ dé torí ẹ̀ wá wù kò ní ihe yóò ti wá ṣe dáadáa yóò mọ̀ pọ̀ yóò ṣe ọmọ òrukàn lẹ́yìn ìgbà náà wọ́n ní ayé ah, òtí kìnnà ìtì ayé ìtì ìbẹ̀rẹ̀ kí wàá dẹ̀ lọ mọ̀ pọ̀ ọmọ aláìní ọmọ lọ́wọ́ nígbà bá ti parí àbọ̀ mi ìtumọ̀ ẹ̀kọ́ yẹn torí ẹ̀ dáadáa ó ní a sọ̀la èyí ó sì tún máa kírun náà àṣeyí pé ẹnì gbogbo àwọn nǹkan ìpátá onise gbogbo tá a kà wádìí ó ní charity home ó lè ní foundation òun náà fáwọn èèyàn ní owó ń fáwọn èèyàn dúkìá ń sàánú àwọn èèyàn ń bá àwọn èèyàn san gbèsè ó ń bọ́ aláìní ọmọ òrukàn ẹni tá a rẹ̀ ń ṣe ń sàǹtọ́jú àwọn èèyàn ni lọ́dọ̀ ọlọ́run kì ọdụ dáa kì dáadáa ọ̀dọ̀ tí ilẹ̀ yìí lè pin ní àwọn èèyàn rẹ lọ lọ́dọ̀ ọlọ́ọ̀bá aláwọ̀ láàyè ẹni ibi títí tí ó fi máa kírun bẹ́ẹ̀ náà lẹni tó jẹ́ pé òun náà ń kírun ó ń ọlọ́ọ̀bá máa ń ṣùgbọ́n kò dáa sáwọn ẹ̀dá ọlọ́run sáwọn wọ́n sọ̀rọ̀ arábìnrin kan fún anabi sallallahu alayhi wa sallam wọ́n ní arábìnrin yẹn kanat tu'dhi jiranaha yìí máa kó ní abá àwọn aládùúgbò rẹ̀ yìí máa kó ní abá àwọn alájọgbé rẹ̀ anábì ni ẹ sọ fún pé ọmọ náà ni ẹ sọ fún pé ọmọ náà ò ní torí ìdí eléyìí wọ àkọ́ọ̀mù sọ̀là yóò máa kírun kò ní sọ pé àwọn tá à ń kírun gádàgádà ń kí lọ ẹ̀ ń jẹ́ pé ẹ kàn kírun ni bí wọn bá ń bára dá ìgbà nǹkan pẹ̀lú dàmé èèyàn ni bí wọn bá ṣe kan ṣe kan ni àwọn tá a kírun gan a ní ìmánì ìmánì ọ̀dà sọ ọmọ tó ń pè ní ìmánì ni ẹlòmíì rò pé ti ń ni pé káde ní sùúrù ara ìmánì ló náà bó ti rò pé ìgangan ni gbogbo ìmánì fà àwọn agán ní ìmánì ni àìkírun rẹ gan lọ́sọ̀ọ́gbó ní ìmánì níjọba ti ń kírun ò ti ní ìmánì báwọn bó kírun yẹn ìmẹ́ni rẹ kò tó tẹ́ntì ń kí torí ìsọkúsọ ọ̀rọ̀ oníkẹ́yìn sọ wípé ẹni tí ò kírun dáa jẹ́ ti ń kí lọ́ ọ̀dá tó lọ́dọ̀ náà bá Allah subhanahu wa ta'ala ó náà lé níbi tó kù sí o ìsọkúsọ ọ̀rọ̀ sí ni kéèyàn ní ọkọ ẹni nígbàgbọ́ ẹni ẹ má ṣe ẹ má ṣe wáàsí kọ fún wa ọkọ ẹni ní ìgbàgbọ́ ẹni ọkọ ẹni ṣe gbàgbọ́ èèyàn nǹkan mẹ́ta nígbàgbọ́ kó nù al-iman tá a kà á lẹ́yìn nǹkan mẹ́ta olókọ́nu alákọ̀ọ́kọ́ ni al-iman huwa tasdiqu bil qalb ọkọ̀ èèyàn yóò testify sígbàgbọ́ yóò gbàgbọ́ kò ní jẹ́ pé in doubt kò ní máa doubt ẹlẹ́ẹ̀kejì ni al-qawlu bil lisan èèyàn ọ̀fẹ́nu wí jáde ahọ́n yóò fi wí jáde tọ́ba pé ṣé mùsùlùmí ni ọ kò ní sọ pé mi lè sọ à ń tẹ mọ́mí muslim ṣé mùsùlùmí ni ọ kò ní sọ pé mi lè dáhùn yóò sọ pé àmì muslim mùsùlùmí lè mi à ń tẹ mọ́mí ṣé mùmí ni ọ yóò ní àmì mọ́mí ní insha Allah kọ̀dàpọ̀ kọ̀dàrú o ṣé mùsùlùmí ni ọ yóò ní àmì muslim kò ní fi insha Allah sí i tọ́ba ni à ń tẹ mọ́mí ṣé mùmí ni ọ yóò ní àmì mọ́mí ní insha Allah ìtumọ̀ insha Allah yóò fẹ́ ìpẹ́tọ́ tó bá wù ọlọ́run ìtumọ̀ níbẹ̀ yẹn kọ́ wọn fẹ́ ìpẹ́tọ́ bá ní insha Allah tọ́lọ́ bá fẹ́ ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n tá a bá fi insha Allah tá a bá àlàkọ̀ kankan náà a fi tìṣọ́ lọ́ọ̀lọ́ ni kò túmọ̀ sí pé nǹkan yìí ò ní rí bẹ́ẹ̀ wala taqulu li shay'in inni bẹ́ẹ̀ ni tara ń sẹ́ mùmìnì ni ó ní àná mùmìnì mùmìnì lè ní o insha allah wọ́n máa pè ní alìsìtìnà òbí iman ọ̀dọ̀ àwọn olùmọ̀ wọ́n bí ẹ̀kọ́ sẹ́ mùmìnì ni ó ó ní ilé freelancer nìsín ẹni ò tí di mùmìnì ní ìtumọ̀ rẹ̀ àbẹ́yàn ọgbà gbọ́lẹ́mí ẹ̀ ọsọ lórí ahọ́n ẹ̀ ṣùgbọ́n àárí nù sẹ́ẹ̀rẹ̀ ẹnìyàn ìkírun àwọ̀dẹ́kọ̀ gbàwẹ̀ wọ́n wá ń sẹ́ mùmìnì ni wọ́n ní à tẹ́bá bí àwọn ẹnìkẹ́ ṣe mùmìnì wọ́n ní kílọ̀ ẹnìkẹ́ kí wọn tọ́lá anábì sallallahu alaihi wasallam anábì ni idha ra'aytum rajulan yurawidul masjid fashhadu lahu bil iman tẹ́bá rí ẹnìkan tí máa wá kírun masalasi ẹ bá rí ẹnìkan ní máa wá masalasi wá kírun fashhadu bil iman tó bá mú pé sẹ́ mùmìnì náà ní bẹ́ẹ̀ ni mùmìnì ah, náà tó ah, ní àrùn sẹ́ ẹlẹ́ọ̀kan rẹ̀ náà àlọ́kan rẹ̀ ẹjọ́ ń kírun mọ́sálásí ni ṣùgbọ́n tí kèé kírun wọ́n wá bí akọ́sẹ́ mùmìnì náà mi ò mọ̀ ah alájí wọn máa ń pẹ́ wọn i don't know kí ló dé torí pé mi rí wọn mọ́sálásí wàlá ọ̀jẹ̀bí wájú ọlọ́run torí pé n tó fi wọn ìmánì rẹ̀ iṣẹ́ tí ń ṣe ni n tó fi wọn àìní ìmánì rẹ̀ náà kí ni o àìsíṣẹ́ rẹ̀ tó ẹ kó ṣe ni torí ẹ̀ ọlọ́run ni wọ́n akọ́ ọmọ sọ̀rà wọ́n ò tó wá máa kírun wọ́n máa kírun a ti mọ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òun nínú àwọn tafsir tá a ti tú ṣáájú pé irun òun náà ni imadu din ọ̀nùkú ẹ̀sìn man akọ́ ọmọ ha fakọ́t akọ́ ọmọ din ẹ bá gbẹ̀rún dúró ló gbé ẹ̀sìn dúró anabi sallallahu alayhi wa sallam anabi ni alhamdulilayi bainana wa bainahum as-sala ìyàtọ̀ tí ń bẹ láàrin tiwa àti wọn ẹ̀sìn ìrun ni ìrun kíkí ni ẹni tó bá ń kírun mùmíní ni o ẹni tí kì í kírun tó o ti yọra rẹ̀ nínú àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam náà fi sọ pé àwọn táwọn jẹ́ sàbí ànábì àwọn kò mọ nǹkan kan tọ́jọ́ pé gbígbé nǹkan yẹn kalẹ̀ ó lè yọ̀yàn kó nù Islam ju àìkírun lọ nígbà máa ti gbẹ̀rún kalẹ̀ àwọn ò ní jẹ́rìí pé mùmìnì inírú ẹni bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ìyá nínú Islam ọlọ́ni àkọ́mọ̀ sọ́lá wọ́n tó wá máa kírun wọ́n á tẹ̀ zaka tí zaka bá wọ́wọ́ rẹ̀ yọ yọ zaka yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run ní àwọn onídáadáa nìyẹn ọlọ́run tó wá dá mi dúró lórí ẹ̀ ọlọ́run kárípa ti sọ́ńpìlẹ̀ tafsiru wípé a kì í yọ ẹ̀sìn kúrò níbi mọ̀hámálà ìbáwọn èèyàn ṣe pẹ̀lú agbájá ń kí hàn ọ̀tọ́ bá ti bí ìbáwọn èèyàn ṣe báyìí ẹ̀ lè ràn kó mùsùlùmí ni méjèèjì papọ̀ ni torí pé islam ó ní ọ̀sọ̀ fún ọ pé in tó ò lè jẹ mọ́fẹ́ lómi jẹ la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi ẹnìkan ò lè dúró gbàgbọ́ òdodo nínú yín gbàgbọ́ rẹ̀ ò lè pé tí ó fi nífẹ̀ẹ́ fọmọ àyá rẹ̀ ní tó fẹ́ fúnra ara rẹ̀ náà ṣùgbọ́n lè bẹ́ẹ̀ náà sì ní wípé ìwọ kò gbọ́dọ̀ jẹ́ òkú ẹran ṣùgbọ́n lè pa fún àlejò rẹ jẹ ẹlẹ́rìí kan ní bíbélì bẹ́ẹ̀ ìwọ kò lè jẹ́ òkú ẹran ṣùgbọ́n lè pa fún àlejò rẹ sọ́nà ọba lọ́wọ́ sọ yẹn kalẹ̀ ọlọ́run kọ́ lọ sọ kalẹ̀ subhanahu wa ta'ala ọba tó dá lọ́lọ́run àwọn pọ́ọ̀lù pọ́ọ̀lù sọ́ọ̀lù àwọn náà gbogbo eléyìí kò ẹgbẹ́ ti yí padà òun kàn bọ̀ ọmọ ẹni kan kàn tó wù ní st luke st john st barnabas òun kàn kọ́ tiẹ̀ lọ ní kílọ̀kan bó jẹ́ pé tọ́ kọ́nọ̀bà Allah kọ́ sàlékún mọ̀nà fún wa ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ni wọ́n mú fún nàbí àhàdìyẹ dáadáa ni àwọn tá pé mú fún nàbí àhàdìyẹ àwọn tá ń pè àdéhùn wọn tí wọ́n ṣe ìdá àhàdù nígbà tó bá ṣàdéhùn wọn ò ní máa máa jàǹbá àdéhùn àyàfi pẹ̀lú làrú lórí mo fóònù wọ́n sáré dá àdéhùn tí mo ṣe yìí kí n pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀ ni àwọn tó kẹ́kí ni o àdéhùn wọn wọ́n pé tọ́ba fi lè sàdéhùn báyìí wọ́n sì pé àdéhùn wọn ò ní jàǹbá rẹ̀ wọn ò ní kí ni ó ṣẹlẹ̀ tí bá jàǹbá rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ náà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀ ni àwọn dáadáa nìyẹn ẹ rí i pé ìpàdé àwọn olùmọ́ al-ahdu bainahum wa baina rabbihim wa bainahum wa baina ghayrihim àdéhùn wọn tó ṣe fọ́nà wọn ò pé kí ni àdéhùn tó ṣe fọ́nà òun náà ni pé kí ni o àwọn ò sìn ọlọ́run àwọn ò sìn ọlọ́run àdéhùn tó ṣe fún yàn wọn ò pé ọlọ́ni was-sabirina fil-ba'sa àtàwọn tó jẹ́ pé wọ́n máa ṣe nígbà tí wọn ò bá ní i feel fakiri nígbà tí wọn ò ní albasa bimana alfak òṣì nígbà tó sì bá ń bẹ lára wọn wọn ṣe sùúrù torí pé ẹni tí ò ní ó ní bùkátà sí sùúrù gan ẹni tọ́nà ò ní kó ní tó wọláhì ó ní bùkátà kó ṣe sùúrù tó pọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ nira ní ọ̀mà kan látàrí àìní tí ó sì lágbára àti gbẹ̀nira ìpò yálà nira tí ọmọ rí lórí ẹ̀mí rẹ̀ pọ̀ ní ni àbí nira tí ọmọ fíìlì lára rẹ̀ látàrí pé kò ní ọfẹ orí táwọn èèyàn ń jẹ nǹkan kan tó dáa owó náà kò náà jẹ gbọgbára rẹ ọká ìtẹnìkan bá ti ra ápù tí wọ́n sì ẹ̀ka ní orí igi rẹ̀ lónìí ètò tí ń bàjẹ́ lágbára ti ẹ̀ka subhanallah yóò ṣe sùúrù tó pọ̀ ọlọ́run ní wasabirina fil ba'sa àwọn tí wọ́n máa ṣe sùúrù ní orí òsì bákan náà nígbà táwọn kan bá ń ra nǹkan oríṣiríṣi fáwọn ẹbí wọn ìwọ̀nba nǹkan díẹ̀ ló ń lè rà nígbà ọmọ kan tí bàbá rẹ̀ bá ra sọ ńlá fún òun lè lọ ọjà kọ́ lọ ra bọ́skọ̀rọ̀ fáwọn ọmọ rẹ̀ subhanallah yóò wá ṣe sùúrù lórí ẹ̀ ọlọ́run bá ní àwọn ẹni dáadáa nìyẹn kò ní fi torí ipò sì ń bẹ lára òun torí pé kò ní kó wá fi yapa ọlọ́run kò ní torí òsì kó fi wá di ọ̀daràn torí pé kó sì ń bẹ lára èèyàn ẹnìyẹn ó ní bùkátà sí sùúrù tó pọ̀ inú òfin rẹ̀sán tó pé gbà lọ́dọ̀ ọlọ́run anabi sallallahu alayhi wa sallam nínú àdúrà tá anabi máa ṣe anabi máa ní allahumma àdúrà allahumma àfíìní fi badani اللهم عافيني في السمع اللهم عافيني في بصر لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر وأعوذ بك من عذاب القبر لا إله إلا أنت أنا بما صلت اللهم ريولون إني أعوذ بك من وعني ونسو من الكفر والفقر kúrò níbi ìṣẹ́kẹfẹ̀rí sọ́nà àti ìjọlọ́sì àwọn olùmọ̀ pé tí ó sì bá ń bẹ lára èèyàn nǹkan tó jẹ́ òtí wọ́n ní sùúrù nìyẹn tó sì bá ń bẹ lára èèyàn ẹnìyàn súnmọ́ kó ṣe kèfèrí sọ́lọ̀ àfi àánú ọlọ́run torí pé ní àgbékalẹ̀ gan tá a bá ní alukófuru àti alifakoru aráàfù mẹ́ta mẹ́ta ni ó gbé méjèèjì dò kófuru káf fáwù àti rọ fakuru fáwù kọf àti rọ tẹ́ ẹ bá wo structure word structure ọ̀rọ̀ méjèèjì ẹ rí i pé aláràfù mẹ́ta mẹ́ta ni aláràfù méjì wá gẹ́ra wọn níbi kúfúrù arí fáwù àti kíni o rọ níbi fákúrù arí fáwù àti kíni o rọ ṣùgbọ́n kúfúrù ń tiẹ̀ káfù ní mẹ́mẹ́ fákúrù kọ́fù ní mẹ́mẹ́ ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni ìtàfìyàtọ̀ nu sẹ́wárí káfù àti kọ́fù àwọn olùmọ̀wá analyse yìí pé even níbi tẹ́ tí máa jáde subhanallah ọlọ́mọ sí wa lólóṣì kaf nínú èdè lárúbáwá àti kof mọ́kọ́rọ́jù àwọn méjèèjì place of articulation bí tẹ́ ti máa jáde nígbà tá a bá pè wọ́n ibì kan náà ni wọ́n ti máa jáde ṣùgbọ́n kan súnmọ́ wájú kan wá sẹ́yìn ọ̀nà kẹ́lẹ́ làwọn méjèèjì ti jáde kaf àti kof and kaf súnmọ́ ọ̀nà ẹnu tábà kọ́ọ̀fù súnmọ́ sálẹ̀ ibi kẹ́nà wọn ti ń jáde ìyẹn náà fi máa sọ pé káàdàl fàkòrú ayàkú na kófòrò ó súnmọ́ kíkẹ́ fèrí kófò àmì fàkòrú ó sì ó súnmọ́ kó di kẹfèrí láàrin èèyàn téèyàn bá ṣe sùúrù ilé ìfìdá ti kẹfèrí kí tí àlòsímẹ lára ẹ yóò ní abọ́sùn lọ́lọ́ ọlọ́run sáré bá ní kú yóò mọ̀ jẹ́ aráàmù rẹ ẹwà fà kọ̀sára nìmọ̀ à sáwà para ni sáwà kú ni díẹ̀díẹ̀ yóò máa ṣe jàǹbá yóò máa ti jàǹbá ara rẹ̀ nínú fi jẹ́ pé ẹni tí ò ní ó ní bùkátà sí sùúrù tó pọ̀ ilé òfin rẹ̀ general jẹ́lá kìyàmà torí pé àìní sùúrù kìí ṣe skills àbí òsì tí mẹ́rà rẹ̀ f1 kìí ṣe skills kéèyàn ya pọ̀ lọ́hùn ń bẹ́ẹ̀ náà wọn sábẹ́ Ànábì sallallahu alaihi wasallam tápólósì ni wọn aláìní ni wọn alùsùfà mọ́sálásí wọn máa wà kí wọ́n máa jẹ Eh, sàárà tó bá gbọ́ ọ́lẹ̀ ànábì iná máa jẹ ànábì ò sì bẹ́lẹ̀ fún ọpẹ́ kọ́lọ̀ gé wọn ní wọn ò sì torí ẹ̀kún ọkọ̀ máa ya kọ̀lọ̀rọ̀ sí mọ́lọ̀ náà báwọn ya kèfèrí ànábì sallallahu alaihi wasallam ànábì tó bá jẹ́ ọ̀gbìn alkiyama ńgbà ọmọ náà bá wọ náà tọ́mọ àbújánà bá wọ àbújánà wọ́n wà ní kí wọ́n wọ inú náà lọ kí wọ́n lọ mú ẹni tó kó sì lọ táláyé tó fi wá dọmọ aná wọn wa wọn wà múdé láti mú ná wọn àmọ́ bí léèrè pé nígbàdà fọltàn náà bóòlù ọ̀rọ̀ ti já síná lónìí lónìí àkóso pọ̀ ni oúnjẹ àárọ̀ ọ̀bà tọ̀sán lọ́wọ́ òun rí kódà tó ń bá ń jẹ tọ̀sán lọ́wọ́ báyìí ta lẹ́hùn tí ìmọ̀ tó wọn jẹ kò sí ti pọ̀ ju ńlọ́ba fi dọ́mọ náà ké wọn là ń nábi ọlọ́run náà tààlà ọlọ́run ẹ lọ mú olùsìn ní ìwà nínú àlùjẹ́nà kódà tọ́jà kan jọ gbà kan náà tó ṣe é ṣe gangan tó mara wọn tó tó wá tó sì ju tiẹ̀ lọ wọn ni wọn lọ mú wa wọn wà mú dé wọn wà máa bí sọ fún pé bóòlù ọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣe jásá àlùjẹ́nà ẹsẹ ọsàn mẹpẹ ẹyìn náà òsì tí wọn ju ti a mọ rántí pé grade a ni tiwọn ọlọ́tí ẹsẹ wọn jásá àlùjẹ́nà ló pé kò sí ẹsẹ̀ skills téèyàn fi ní ṣètò ọlọ́run torí pé kí ẹ má ṣètò ọlọ́run pẹ̀lú sí ara rẹ̀ kò sọ́dọ̀ lówó kò sọ́dọ̀ lọ́rọ̀ wọ̀láhì kò nígbà tí n bá ṣètò ọlọ́run tí n bá ń kọ́ tiẹ̀ wọ̀láhì kò sọ̀yìn lọ́rọ̀ èèyàn ọkàn tún dẹni ìyà wájú ọlọ́run torí ọlọ́run sọ pé wọ́n sọ́ọ̀bì rí náà fìlbàṣà àwọn tí wọ́n ṣe sùúrù látàrọ òsì tí mẹ́lára wọn wọn ò torí òsì ti mẹ́ra wọn kí wọ́n fi yapa ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ní wọ́dọ̀rọ̀ àtàwọn tẹ́sẹ̀ sùúrù nígbà tí nira bá wọn ìgbà tára ni wọ́n tára ń ṣe wọ́n wọ́n ṣe sùúrù wọn ò torí ìnira tó kàn wọ́n káfi di kèfèrí jàmáà ọ̀pọ̀lọpọ̀ yẹn máa di kèfèrí tí àárẹ̀ bá dé ẹni tí a ti rí bí ọjọ́ ń kírun ni ìsìlámù gbọ́ nǹkan mi látara àwọn fámìlì rẹ̀ yìí ọ̀hìn tí sí ọ̀yì ń bá wá kan bẹ̀rẹ̀ ìtòrò ń bá bá ń pẹ́ kẹ́ẹ̀bà tí ní o díẹ̀díẹ̀ wọ́n sì máa yọ́kù ní Islam wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀ntọ́nà bá fẹ́ sàánú yọ́ntọ́ ẹ má gbé mi lọ́bì kankan o ẹ má gbé mi lọ́bì kankan o àwọn ẹbí lè jẹ àyíkàm kéde ọwọ́ akúmọ̀ náà nígbà wọn kà gbé ni òun wà bàrí sẹ́ǹpá wọn fọ́ọ̀sì ẹ̀ kò sì lè gbára rẹ̀ lẹ́lọ́wọ́ wọn ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe ìyànbọ̀ kẹ́kẹ́ gbà rẹ̀ kan ti ṣeun gbogbo bí wọ́n ṣàṣe gbádùn gbogbo bí wọ́n ṣàti gbádùn ni o ó ní ẹbọ ń wá o ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀ni wọ́n sọ́ọ̀bìnrin àfi sáì wọ́n dọ̀rọ̀ àtàwọn tó ṣe sùúrù nígbà tí wọn ò ní àtìgbà tí ìnira mú wọn wọ́n ṣe sùúrù wọn ò wá ìwòsàn lọ síbi tọ́nà bá ṣe léèwọ̀ wọn ò wá ìwòsàn lọ síbi tọ́nà bá ṣe ní tó pẹ̀ ń kẹfẹ́ rí anabi sallallahu alayhi wa sallam anabi ni gbogbo ọlọ́ọ̀bọ sọ àìsàn kankanlẹ̀ illa wa anzala ma'ahu dawa àfikún ọlọ́ọ̀bá sọ oògùn àrùn kalẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ mọ̀ nǹkan ọlọ́ọ̀bọ sọ àrùn kankanlẹ̀ ọ̀rọ̀ anabi lẹ́lẹ̀ yìí sallallahu alayhi wa sallam jọ́tọ́ ọlọ́ọ̀bá sọ gbogbo àìsàn bó ṣe káyé wọn ọlọ́ọ̀ sọ oògùn ìwòsàn àrùn yẹn ọlọ́ọ̀ sọ kalẹ̀ anabi sọ pé alimahu man alimahu wa jahilahu man jahila ẹ̀ńtọ́ ma ìwòsàn lọ́mọ ẹ̀ńtí ọ̀mọ ni ọ̀mọ ẹ wà ní ẹwà wà wà àti wà wà nígbà typhoid kọ́kọ́ dé àwọn èèyàn máa kú seré ni bí typhoid bá mú ẹni wọ́n ni ah, nàmà wọ́n ni within two three days yọ gbádùn tí ó bá ti di perforated one perforated gan wọ́n ṣe ọlọ́run fúnra ẹ̀ sí wa o wọ́n ní kí ni ẹ̀ lè sọ pé wọ́n ti gé fún wọ́n sì so mọ́ papọ̀ padà láàrin ọjọ́ méjì ọ̀sẹ̀ kan ó ti gbádùn subhanallah gbogbo ọ̀kọ́kọ́ dé táwọn ò tí mọ ogun rẹ̀ àwọn èèyàn kú seré ni tó bá ti táífọ́ọ̀dù ah. fámìlì ẹ̀ tó ní bá táífọ́ọ̀dù wọ́n kọ̀ dákú nípa eléyìí ti lọ àìwá amáyé bẹ́ẹ̀ lọ́nà bá ti pé àwọn tó ṣe sùúrù nígbà tá ìsẹ̀ sí wọn wọn ò wá ìwòsàn àìsàn yẹn lọ síbi tọ́nà bá ṣe léwọ̀ ẹlòmíì kan ṣe wọ́n sọ pé àwọn tí ni o ṣáàtì lọ wá sinap àbí stout small stout kọ wá rọ kíní kan sí kó gbé ìlúra òun tó ń ṣe ọgbàdùn kódà anabi sallallahu alayhi wa sallam anabi ni Ọlọ́run gbé ìwòsàn àìsàn tó ń ṣe wá kò gbé síbi kankan tó ṣe léèwọ̀ gbogbo tọ́lọ̀ ń bá ṣe léèwọ̀ jẹ̀máà kò lè síwòsàn bẹ́ẹ̀ àrùn lèyàn ọkàn tó máa kàn bẹ́ẹ̀ gbàdá wọn gba ntọ́ tí ó ṣe jẹ̀máà omi ó ṣe times ten rẹ̀ ẹni àwọn tí ló fi kì í o wọ́n sọ pé sọ́ọ̀tì ni ok mo ti gbọ́ ọ wà lọ wá omi wọ́n omi òjò wọ́n omi ìsẹ́lẹ̀rù tọ́ba tẹ̀ fẹ́ ṣetán kọ́lọ̀ wọ́n omi zanfẹ̀ mashallah kọ́ wá fi kì í yóò ṣe times one hundred ní tọ́tí ó ṣe torí pọ́tí ọmọ kó ba sí ni torí délé yìí àní wá àìsàn tí ń ṣe wá àní wá ìwòsàn rẹ̀ lọ síbi tọ́nà ọba Allah tó ṣe léwọ̀ ẹ wá wá òjò wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àgbo ńlọ́jẹ́ pé ọtí náà tà fáwọn yẹn aburoma alombo sabrina táwọn yóò máa mú káàkiri iran náà ẹ ọ̀sọ́mọ rọ́dàràdà tó yẹ pé tẹ́ ẹ bá lọ kọ́ńtẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ọtí ni wọ́n ní àti máa ti mú bẹ́ẹ̀ yìí máa ń nà ọtí subhanallah ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀ ní wàsápọ̀ gbogbo ilé ọ mùsùlùmí náà mú ọ kọ́dà àwọn tẹ́ńtà ní àwọn gárájà mùsùlùmí ní mú jù mùsùlùmí ọmọ kírísítà mi ò ní wa mọ́tò kírísítà mi ò ní gbọ́wọ́ lórí ní gbọ́wọ́ láftà máa mùsùlùmí ní múdù yóò ti pẹlẹbẹ jaba yìí yóò gbọ́n sẹ múdọ́jú ohun ti arun ti balẹ̀ la hawla wala quwwata illa billah èèwọ̀ ni mùsùlùmí kò gbọ́dọ̀ bá wọn dẹ́gi ẹ̀ a gbọ́dọ̀ ṣe sùúrù a gbọ́dọ̀ débẹ̀ ọlọ́run bá ní wasabirina àwọn tó ṣe sùúrù nígbà tí wọn ò ní àtìgbà tára ni wọn wà hínà bẹ́ẹ̀s tó tó wá ṣe sùúrù nígbà tó wà lójú ogun nígbà wọn wà lójú ogun ẹ̀sìn ọlọ́run ọba Allah wọ́n se sùúrù wọn ò sálógun wọn ò kọ̀yìn sógun torí pé ìsálógun ẹ̀ṣẹ̀ ńlá ni àtàwálì ma zahaf nígbà téèyàn wà lójú ogun ọkọ̀ pẹ̀yìndà ní bá ń sá lọ ẹ̀ṣẹ̀ ńlá làbẹ́bí pé sallallahu alaihi wasallam wọ́n ṣe sùúrù nígbà tó fẹ́ ṣe ọ̀tá wọ́n gbà yí pé àwọn jèrè nínú káwọn kí wọ́n ṣẹ́gun kákógun tàbí kí wọ́n kú sógun kádọ́mà àlùjẹ́nà wọ́n sábẹ́ à ah, èmi tí wọ́n sọ fẹ́yàwó èmi tí wọ́n sọ bímọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀ni gbogbo àwọn tá a ka gbogbo àwọn ìròyìn lẹ̀ fún ìròyìn yìí tá a kà lórí wọn ọlọ́ọ̀ni ulaika alladhina sadaqu àwọn tá a lè pè lólóòótọ́ nìyẹn àwọn eléyìí gan alálẹ́ fi dáadáa ròyìn wáwùlà ìkà humun muttaqun ọlọ́run ni àwọn tá a sọ yìí àwọn náà ni àwọn tó jẹ́ pé wọ́n páyọ̀ ọlọ́run tó fi ń tọ́nà ọba ọ̀fẹ́ lẹ̀ tí wọ́n sì dunni mọ́ ń ọba aláàfẹ́ pẹ̀lú gbogbo àwọn ìròyìn tí a kà kalẹ̀ náà. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخ خوف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم لين ìgbà tọ́lọ̀ tí wá sọ àwọn ilé fún wa ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run wá fẹ́ sọ àwọn ẹ̀kọ́ tó já gbogbo nǹkan tá a sọ kalẹ̀ yìí á fi lù láàrin ara wa tá a fi rí ilé ayé ìgbé tí ó fi rọ̀ wá lọ́rùn tí ò fi ní jẹ́ pé a máa ti jàǹbá fúnra wa ọlọ́ọ̀bá subhanahu wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé àwùjọ tá a wà àbáàrin ara wa tá a wà a ní àwọn ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ pé fúnra wa ń torí la bẹ́ẹ̀ a sì láwọn ẹ̀tọ́ tá a pè fúnra wa bẹ́ẹ̀ ìlà gbọ́dọ̀ máa mójútó àwọn ìwọ̀ ara wa síra wa ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wa ní pé kútìbà alaykum ọlọ́ni yá ayọ́ alladhina amanu ọlọ́run ló wà pé àwọn onígbàgbọ́ òdodo ọlọ́ni kútìbà alaykum alqisasu fil qatla ọlọ́ni wọ́n ti sẹ́lọ́rùn àyàn fún yín alqisasu fil qatla nígbà tí wọ́n bá pa àwọn kan kẹ́ ẹ gbẹ̀san lára àwọn tó pa wọn kútìbà àlékún kìsọ́sí fílùkọ́tìlà àyà mi lọ́nà àlùkọ́ àtọ́lọ́bà sọ pé wọ́n làkùn fílùkìsọ́sí hayatun ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون háyà níbi kí ẹnìkan ṣẹ̀ kẹ́ ẹ wá gbẹ̀san lára rẹ̀ kẹ́ ẹ má kẹ́ ẹ gba ẹ̀san lára rẹ̀ háyà ìní sábà bíi ìrírí ayé tí náà ṣe wà la'allakum ya ulil albab ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onílàákàyè níbi kẹ́nìkan ṣẹ̀ kẹ́ni ẹjẹ́ àgbẹ̀san torí tí gbogbo èèyàn bá mọ̀ pé táwọn bá ṣe nǹkan yẹn wọ́n máa gbẹ̀san ẹ̀rọ àti àwọn òun sì lọ ẹ̀rọ àwọn tó ń bá pààyàn wọ́n pa òun náà ṣé yọ pààyàn ẹ̀rọ àwọn pé tó ń bá fìjàmbá kẹsẹ̀ yàn wọ́n gbẹ̀sẹ̀ lára òun ṣé yọ fìjàmbá sẹ́yàn onífìjàmbá sẹ́yàn gbogbo yóò àwọn gbígbèsè ayé àlàáfíà ọlọ́run subhanahu wa ta'ala ni yá ayé ọ̀lẹ́dínà àmàlù ọlọ́run pẹ̀lú onígbàgbọ́ òdodo ọlọ́run ni kútìbà àlékòmù kìsọ́ọ́sù fíl kọtìlà ọlọ́run ni wọ́n ṣe lọ́rùn èèyàn lẹ́yìn lórí kẹ́ ẹ máa gbẹ̀san fíl kọtìlà lára àwọn tí wọ́n bá pa nínú yín alhurru bilhurru tọmọlúàbí kan bá pa ọmọlúàbí kan ẹ pa ọmọlúàbí yẹn náà ẹ má ní bọ́ ọmọlúwàbí pààyàn ẹrú lápá lápòjúwe àyà yìí ní tùmọ̀ tó pọ̀ o táà padà sọ gbogbo ọ̀rọ̀ lórí ẹ̀ wọ̀lá abudu bìlà abèjì bẹ́ẹ̀rù bá pààyàn pẹ̀lú náà wọ̀lọ́nsà bìlọ́nsà bóbìnrin bá pààyàn ẹ̀pọ̀ wọ́n bá pa obìnrin ẹ̀pọ̀ obìnrin náà àwọn onímọ̀ tafsir wọ́n ní àyà yìí ọlọ́run bá ti ṣe nẹ́sùkù rẹ̀ wọ́n ti wà abrogated wọ́n ti wà mọ̀nsúkọ̀ pẹ̀lú àyà mi tọ́wọ́n bá sọ pé anafsu bin nafs ẹ̀mí tẹ́nìkan bá ti pààyàn kí wọ́n pọ̀ náà anafsu bin nafs bọ́yá ọkùnrin lọ pa obìnrin pa ọkùnrin ẹni sọ́tọ̀ bó ti jẹ́ pọ́kùnrin lọ pa ẹ lọ mọ́kùnrin kan wá ní ẹbí tiwọn náà lá ṣe bó lọ́pàá ẹ pa òun náà tọ́ba jẹ́ pé ọkùnrin ló pa obìnrin wọn ò ní sọ pé à ẹbí ọkùnrin ló pa obìnrin ló pa ẹ lọ mú ìyàwó tiẹ̀ náà wà là ẹ̀ńtọ́ pààyàn ẹ̀ náà lẹ́pa torí pé anafsu bi nafs tọ́ba jẹ́ pé àgbàlagbà ló pọ̀ mẹ́kẹ́ ẹ̀ ní sọ pé à ọmọ èké ọlẹ́kẹ́ padì ẹ̀fì bàbá ńlẹ́ lọ́mọ ọmọ tiẹ̀ náà wà là ó gángan wọn pa anafsu bi nafs torí ẹ̀ ó ti ọlọ́run bá ti lò láti fi pa ìdájọ́ àyà ilé ìtawọ́ra kẹ́yìn. وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون الله سبحانه وتعالى أتسأل يا أخوان أن النفس بالنفس الميل عما في الدين تاني كبات الطاية اطبعوا هنا والعين بالعين طبعا فوني نرجو افوتي هنا wọn uduna wọn anfa bi am bọba gẹyàn mu ẹgẹ tiẹ náà wọn sinna wọn uduna bi odin bọba gẹni létí ẹrẹ tiẹ náà hmm? wọn sinna bi sin bọba kẹyàn lẹ́yìn ẹka tiẹ náà wọn dùrú ẹrú sísọ bọba fífi sáyẹn kan lọgbẹ náà lọgbẹ yẹn kí sọọsì ọlọ́pàá ẹgbẹ́ wọn làkùnfin kí sọọsì hayatun kẹ́nìkan wá sin nǹkan tó fi ṣe jàmbá fẹ́nìkan kẹ́ ẹ wá gbẹ̀sẹ̀ lára rẹ̀ sábàbí kẹ́ ẹ lè gbé ayé ni o sábàbí kẹ́ ẹ lè gbé ayé ni ẹni tó bá wá sọ pé ntọ́nà ọba sẹ̀ àwọn òní lò ó ìlú agbẹ́gbẹ̀yìn ayàtà afákàtì wọ́n mọ̀ lẹ́nu yá kùn bímọ anzala Allah fáwùlà ìka ọmọ vọ́ọ̀lìmọ́ọ̀n ẹni tó bá ti wá sọ pé àní lò ó à sẹ́mi kọ́ mínísítà ni fáwùlà ìkàwùn zọ́ọ̀nìmù àwọn alábòsí nìyẹn àwọn alábòsí nìyẹn lọ Saudi Arabia wọláhù ní kò tí ìjọ méjì kan lọ ní ìsìn tẹ́ni ọmọ kan ní àwọn ọmọ amir àwọn amir Saudi ọdẹ àpọ̀ pa bóyá ọmọ ọ̀dọ̀ abẹ́nìkan wà láwọn gé orí ẹ̀ wọ́n gé orí ẹ̀ wọ́n sọ pé sẹ́mọ̀ pé ọmọ amir lọ́dọ̀ ṣẹ̀ṣìn bíi mínísítà ni wọn ni amiru kìíní kan amiru maka àbí kọjọ gọfúnà wọn ni a nítorí pààyàn wọn náà kù mo ọ̀gá pé ẹni tó pa sẹ́mu pọ́ ọmọ yemen ni sẹ́mu pé kí sọmọ saudi sẹ́mu pọ́ ọmọ ethiopia ni sọ́sà pa confirm ẹ̀rí ti fi rẹ́ nílẹ̀ kọ́ pa báyìí hókìmẹ̀ náà obìnrin ìdáhùn alákùn àwọn efi ẹjọ́ ṣègbè wọ́n ti fi ẹjọ́ ṣègbè wọ́n náà nígbà tó ọwọ́ lọ́kọ̀ òun o ó ti wá ń fẹ́ ẹlòmíì o ọwọ́ ka ánsẹ̀tì rẹ̀ wọ́n wá rí pé wọn àtẹnìkan ti text message síra wọn ọkọ̀ dá sí ìdìsí lára ni àbọ̀kọ̀ gúnlọ́ bẹ pa lójú wọn ni wọ́n bá ní wèrè ti sé ni wọ́n bá máa lọ́jọ́ ńlẹ̀ wọ́n bá ní ẹ̀sà fún rìmáìndì náà ọdún méjì ọdún mẹ́jọ ọdún mẹ́sàn-án lẹ́yìn ọdún bíi mẹ́ẹ̀ẹ́dógún wọ́n sọ pé ẹ̀ẹ́n mo tọrọ dédé ẹ fi sọ́wọ́n ọdún mẹ́fà á ti bá a kọ̀ọ̀fà pé wèrè ń sé ìgbà yẹn ni a wèrè ń sé lẹ́yìn ìgbà tó ti pa ẹnìkan subhanallah torí ẹ̀ alábòsí làwa àbòsí ń bẹ lára wọn jàmáà wallahi ilẹ̀ fi máa ń rọ̀kùn títí káàkiri ọlọ́run wa o mọ́jọ ọkàn bíi wa o wallahi ẹ lọ sáájú arábíà ẹ lérògbò ẹni wùẹ̀ ẹ lérí ní ẹni ẹ ẹnìkan ọ̀kan lè ṣe jàǹbá fẹ́ ẹnìkan kọ́ ló pọ̀ mú torí pé wọ́n mọ́kànlá sí 2007 thousand and mo mọ ìṣẹ̀lẹ̀ yẹn dáadáa ọkùnrin dáradára kan dáradára ọ̀dà ẹran rẹ̀ ó sì ọ̀nà ọ̀ta àwọn ẹran lásìkò ọdún àsìkò léyà ńgbà ọ̀ta ẹran tán wọn àti wọn bá sí hòtẹ́ẹ̀lì kan àwọn méje kan dẹ̀ lọ àwọn méje wọ́n lọ wọn pa ọkùnrin wọn léṣe kó gbogbo owó wá jáde kámẹ́rà ń fi mú wọn. cctv wọ́n wọ́n wọ́n nígbàtí àwọn ará òtẹ́ àsáríká arákùnrin yìí ọ̀bọ́ ta wọ́n bá wọ ọbẹ̀ wọ́n bá rí pé wọ́n ti ṣe ń jàǹbá wọ́n gbé ìyàwó ẹ̀ lọ tútù wọ́n wá ń tírèsì wọn wọn ò rí wọn bọ̀ tí wọ́n rí mọ́tò tí wọ́n gbé wa pẹ̀lú cctv mọ́tò ẹni wọ́n ń tírèsì gbogbo ní madina gẹ́gẹ́ bí sẹ́lẹ̀ ti sẹ́lẹ̀ wọ́n ń tírèsì gbogbo tí madina wọ́n wọ́n wọ́n wo ibi tí mọ́tò yẹn rìn wọ́n wá rí párí kẹ̀kan nù wọn subhanallah wọ́n rí párí ẹ̀rá yìí wọ́n rí mọ́bí ẹ̀ bí ojú ẹ̀rá yìí technology àwọn akọni lówó kọ useless lówó tiwa kò wúlò owó tiwa ò wúlò wọ́n kàn kọ́ pamẹ́ lọ sí South Korea náà kọ́ ló ń tẹ́ fi technology fowó tiwọn ṣe wọ́n lójú wa lọ ni ṣé wọ́n lójú wa lọ ni gbọ́ tiwa àwọn kó pamẹ́ ni wọ́n wá rí ẹ̀kẹ́ yẹn wọ́n dẹ̀ scan ẹ̀kẹ́ yẹn wọ́n dẹ̀ máa ta lé nìyẹn wọ́n dẹ̀ mú wọ́n dẹ̀ rí wọ́n sì mú ẹnìkan báyìí wọ́n kọ́ àwọn mẹ́fà yòókù wọ́n wá pa wọn díẹ̀ díẹ̀ ọ̀la bàkè ẹgbẹ́ bàkè wọ́n ti máa pa àwọn yẹn ní Madina nítòsí bí wọ́n ṣe àwọn yẹn sí wọ́n pa wọn kọ́ pa mẹ́ta wọ́n kó mẹ́rin yòókù lẹ̀ gbọ́ tún bí sáájú tó tún tẹ̀lé tó pa méjì wọ́n tún kọ́ méjì yòókù lẹ̀ sáájú tó tẹ̀lé wọ́n tún pa kan sáájú pàjọ́ di sáájú mẹ́rin báyìí ìlú má bàjẹ́ ìlú inú àwọn àfáàndù ní alhamdulillah torí pé iqamatu haddin fi sabilillah fi ardillah khayrun min nuzulil matar wallah kéèyàn dáràn kọ́pá nǹkan ẹ̀sìn pa òun náà ó lóore ju kí omi ọkàn sórí ilẹ̀ lọ kẹ́rin òjò ẹ̀rọ mi ò ṣùgbọ́n bẹ́ẹ̀yàn bá ilé pa ìwọ́n pò náà àní ìdí òjò òun náà ní ẹ máa gbẹ́ bọ́ọ̀lù á máa wẹ̀ tí ṣùgbọ́n òjò ń rọ̀nù tiwa wọ̀lá bá a ṣe jókòó ọlọ́run tó lè máa dà á lẹ̀ báyìí ṣùgbọ́n bí ṣe ń dà á lẹ̀ báyìí ní pa àwọn tó ti kú sórí títì ni kí wọ́n á láǹfààní òjò tí ń rọ̀ táwọn tí ń pa àwọn èèyàn tí wọ́n rẹ́ ní claim ẹni wọn mọ́tò tó bá ní accident wọn lẹ́yìn forty ti kú ìyẹn thirty six ìyẹn thirty six náà lẹ́yìn kí lóyún ò gbé kálá ń tà ó ti tẹ́lẹ̀ ẹ̀mí ẹ̀ nìkan kọ̀ wá save kọ̀ wá sí security fẹ́ mi èyí àbí security mi fẹ́ mi ẹ̀rì kankan nàìjíríà nínú ọjọ́ pété máa ń wa kọ́rọ́ sáwọ́ra máa ń wà lọ jẹ́ẹ́jẹ́ bọ́ bá ń gọ̀ kadà ọ̀rá máa ń gún lọ jẹ́ torí kò sí security kankan fẹ́ mi ẹ̀ ní nàìjíríà ó sì takò ẹ̀sìn ọlọ́run torí pé kò sí ọkọ̀ tí ń jẹ́ dúkìrì lọ àbò sí ni torí pé àwọn tí ó dájọ́ ọmọ tí ó náà lè involve náà wọn sọ kọ́ ọmọ tàwọn ó kú wọ́n kàn dẹjọ́ nù nù ẹjọ́ yẹn ọ̀sẹ̀jọ́ mẹ́ wọ́n ti padà rí pé awakọ̀ yẹn ibi tó ti gbéra ọ̀sẹ̀ mu alombo tẹ́ni torí ojú rẹ̀ oríran dáadáa wọ́n torí ìdílé ẹ̀dẹ́jọ́ yẹn nù kálá ó ti tẹ́ nìyẹn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ní walakum fil qisasi haya ya ulil albab la'allakum tattaqun kẹ́ máa gbẹ̀san pààyàn fún pààyàn sábà bí kẹrẹ nílé ayé ṣe ni tẹ́wọ́ pé ẹ̀yin onílàáká yòó tẹ́ bá nípa yọ ọmọ ọlọ́mọ subhanahu wa ta'ala ọlọ́mọ wa ni ẹ̀yin onígbàgbọ́ òdodo kutiba alaykumul qisasu fil qatl àmì àyà yìí wọ́n ti abúdíẹ̀kẹ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú anọ́sù bin nọ́ọ̀sì ọlọ́mọ ni famani wọ́n fi yàrá omi àfi iṣẹ́ yìí fattiba'un bil ma'ruf wa ada'un ilayhi bi ihsan kátó wà lọ bí àyà yìí awárí odidi jama odidi jama àwọn tó pọ̀ wọ́n wá pa èèyàn kan wọ́n dárí jọ pọ̀ wọ́n wá pa èèyàn kan àṣírí wọ́n wá tú bí irú àwọn tá a sọ ní ẹ̀kan yẹn sáà sọ pé ẹ̀yin méjì la kó yìí ẹ jẹ́wọ́ táǹpánú yín ta ni ọ́ ta ló gun ní nǹkan tó fi àti bẹ́yìn méjèèjì ni ẹjọ́ lọ ní ilé rẹ̀ ṣùgbọ́n nìkan ló yìnbọn tó fi kú àrùn wájú ta ló yìnbọn wọn gbogbo wọn lápá ní ìṣẹ̀lẹ̀ ìsìlámíyà láyé wọn wà nínú ọ̀tọ̀ àwọn méje kan wọn pa ọmọ kékeré kan Umaru wa kó gbogbo wọn ọwọ́ pa wọn Umaru wa sọ̀rọ̀ kan ó ní láwùtà máa la àlẹ́ yìí ahàlù sọ̀nà á làkọ̀tà òtòbò tí gbogbo ara sọ̀nà á Yemen sọ̀nà á wà Yemen sọ̀nàá ó ní tí gbogbo ara sọ̀nàá tábà péjọ pa ọmọ ẹ̀ gbogbo ọmọ apáta máa pa tábà gbogbo òlu ìlọ́pa gbogbo òlu náà ni ó kù tẹ́gbà tẹ́gbà ìgbà nìkan ni náà ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n bì ẹnìkan gan wọ́n ti gbẹ̀sẹ̀ lára rẹ̀ ná ká tó pé gbogbo òlu torí de eléyìí ọmọ ìyá mi nínú Islam eléyìí òun náà ni ẹ̀sìn ọlọ́ọ̀ba Allah subhanahu wa ta'ala ọlọ́ni faman afiya lahu min akhi ẹni tí ọba wa ẹni tí ọba wa ṣe àmójú ò fún látara pọpọ ọmọ ìyá rẹ̀ wọn wá ṣàmójúkò kàkà fún dá ọyẹ tó kú ni ṣùgbọ́n àwọn fámìlì ẹ̀ ń tọpa wọn láwọn ya fi rẹ̀ ẹkùn ṣẹlẹ̀ islam ọpáyàn ọyẹ wọn kò náà àwọn fámìlì ẹ̀ tó kú ọgbẹ́gbẹ́ tá a bá ní kápánìsì ẹni tó kúkú ti kú ẹjẹ́ ayáfi ẹjẹ́ ayáfi rẹ̀ mọ́yà fi rẹ̀ sẹ́tùmọ̀ ẹni pé kọ́ máa lọ ìtumọ̀ rẹ̀ kọ́ pé kọ́ máa lọ kọ́ lọ sọ díà wọ́n wá lè lọ díà wọ́n ní ọ̀sẹ̀ bí sixty three million sẹ́mi pàrọ̀ fámìlì ọ̀sẹ̀ pé ẹ wulẹ̀ pa torí bùrà bùrà wọ́n ti rówó wọ́n ní ẹ má pa àwọn ẹtọ́ ní ẹ̀mí ní ẹ má pa ẹjẹ́ ọ̀sẹ̀ díà ọlọ́mọ ní fattiba'un bil ma'ruf kí wọ́n gbà pẹ̀lú dáadáa wa ada'un ilayhi bi ihsan wa ada'un ilayhi bi ihsan ọlọ́mọ subhanahu wa ta'ala ní fattiba'un bil ma'ruf ya'ni fa'ala al-'afi ittiba'un lil qatil ẹni tí ọjà fẹ́yàn kọ́yà ṣe àmójútó ọ̀tọ́ fún ẹni tí ọ̀pá yẹn o kò ní ṣe pé ń bọ̀ bá gba tọ́sàmójúkú ọ̀fun tán yóò tún wá máa lépa ẹ̀mí rẹ̀ káàkiri náà ọlọ́ba subhanahu wa ta'ala ni wọ́n àdáhùn ìlẹ́yìn bí ìsán kẹ́sì ṣe dáadáa sí i lọ́jọ́tọ̀ ẹ ó ti pọ́ ó ti pa náà kọlọ̀ ṣẹ̀díyà ọlọ́ba subhanahu wa ta'ala ọlọ́ni dhalika takhfifun min rabbikum wa rahmah ẹ̀ńtọ́ bá wá pààyàn ká tó lọ bíi ẹ̀ńtọ́ bá wá ṣèèṣì pààyàn torí pé èèyàn bá mọ̀ náà pààyàn ni o ọmọ ẹ̀ máa pa ẹni tó ṣèṣì pààyàn òun náà yọ ọ̀sẹ̀ bí i àwọn ìṣẹ̀lẹ̀ ìsìlámíyà ìpìlẹ̀ ni ẹni tó bá mọ̀ náà pààyàn tí wọ́n ṣe kí ni ká pa òun náà ìpìlẹ̀ nìyẹn tí ó dàrú ṣùgbọ́n ẹni tó ṣèṣì pààyàn wọn náà ọlọ́run wọ́n jẹ́ afọkọ̀ pààyàn o ṣàánú wa o ń wọ ọkọ̀ ọlọ ọkọ̀ gbá èèyàn ọba kú. nǹkan ṣẹlẹ̀ yìí irú ẹni tó ṣèṣì fọkọ̀ pààyàn yẹn yọ ọ̀sẹ̀ bí yọ sẹbi àmì ṣẹlẹ ìsìlámíyà torí pé wọn ò ní ọsáré àsápajúdé ẹlòmíràn sọ pé ah, express ni náà express tí ẹ bá fi lè jánà òun náà jẹ̀bi ah òfin titi yìí nìyẹn o òfin tọlọ́run kò jẹ̀bi o so n clear ilẹ̀ yóò fi ní wà ní express láti ẹ̀kọ́ bí orí express mọ̀ wà yóò wà tẹ one eighty one forty yóò tẹ̀tẹ̀ ní pé anything tó bá jánà rà ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ah, kíámà ọ̀run lẹ́rọ̀ mọ́tẹ́pa o tó ń tọ́tọ́ ọba sẹ́ẹ̀sì pààyàn kódà tí tó o dúró tí o mú ọ tó o sanwó ẹ̀mí ọ̀daràn wájú ọlọ́run ó ti wà náà tó pààyàn ọlọ́run sọ yí pé ومن يقتل مؤمنا متعمدا máa máa pa fájàzá òwújà ìnàm jahannama ni ẹ̀san rẹ̀ jahannam ọmọ àmọ́ kí ẹgbọ́n tó ṣe kò ṣe bọ́sẹ̀ sí o ọmọ àmọ́ ọlọ́run bọ́ bínú sí yóò ṣẹ̀bi lé yóò tó wá pèsè ìyá ẹlẹ́tẹ̀ ìlérò special ìyá ìbẹ́ fún nínú àlùkí nínú jahannam ọlọ́run bá sọ pé ẹni tó bá wá pa ẹ̀mí kan kọ̀ wá sọ pé mùmí àbí mùmí ni فكأنما قتل الناس جميعا من أجل ذلك كتبنا عليهم أنه من أجل ذلك كتبنا عليهم أنه من قتل نفسا بغير نفس فكأنما فكأنما katabna àwa sọdòfin akọọlẹ wípé man qatala nasa bi ghairi nafs man NASA nafsa bi ghairi nafs ẹni tó bá pa ẹ̀mí kan láì ṣe pé wọ́n fi rọ́pò ẹ̀mí míì fáka annama qatala nasa jami'a bí ikọ́ pa gbogbo èèyàn ìdájọ́ tí wọ́n fún ni pé ó gbogbo èèyàn wa man ahyaha ẹ ń bá wá la ẹ̀mí kan fáka anama ahya nasa jẹmíà bíi kọ́ la gbogbo ẹ̀mí ni torí ìdílé ẹ̀yìn ọmọ yàrá nínú islam gbogbo ìpànìyàn ìsárí a á ọlọ́run bá fọ àfi jọ́kọ̀sọ rẹ bí ọmọ fi sàdéhùn fún wa o ìdá ìwọ́n fún wa jẹ́ pé èèyàn lé ẹ̀mí èèyàn lọ́rùn ọlọ́run fi sàdéhùn fún wa o torí èmi ọmọ bẹ́ẹ̀ yóò ṣe sùn tí ó rọrùn sùn ọ̀pàyàn yálò ṣèṣì ní àbọ̀ máa hàn kódà kẹ́ni ọmọ lọ kán ní àwọn àti ẹ̀gbọ́n kankan sáàmà lọ téèyàn fi kúrò láyé kò ní gbàgbé pé ẹ́ òun náà sì ti pààyàn rí òun náà sì ti pààyàn rí ọlọ́run má jẹ́ apáyàn ṣàánú wa o má jẹ́ wọn pa àwa náà o ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ni kí wọ́n wá sàmójúkọ̀ yìí dhalika takhfifun min rabbikum wa rahma eléyìí òun náà ni ìgbẹ́ fúfúyẹ́ látọ̀dọ̀ náà báyìí wa rahma àti àánú látọ̀dọ̀ ọlọ́run ọba yín ilélẹ́yìn ọlọ́ni fámánì àtàdà bá àdàdà rẹ̀ ẹnì kan tó wá ń gbé yọ̀ká dìde tó ti gba owó ẹ̀mí lọ́wọ́ rẹ̀ gba owó gbà kò tí kò tí ò lè ṣe mistake ẹ sàsanwó owó sẹ́ẹ̀ ti gba díyà náà àwọn ti gba ṣùgbọ́n sẹ́ni owó tó ẹ̀mí ni mo fún ọ one trillion tó tó ẹ̀mí ni ẹni tí ọba kú bọ́yọ̀ ní bọ́yọ̀ ní ọgbọ́gbọ́ ẹbí àwọn ya lẹ́yìn ìgbà tó ti gba owó tán ọlọ́ni fámánì àtàdà bá àbàdà rẹ̀ ẹni tó bá dìde ọ̀tá lẹ́yìn ilé fàlàwù àdáàbù àléèlú fàlàwù àdáàbù àléèlú ìyá ẹlẹ́tẹ̀ẹ́ yóò máa jẹ́ tẹ̀lé walakum fil qisasi hayah. walakum fil qisasi hayatun ya ulil albabi la'allakum tattaqun. ọlọ́run walakum fil qisasi hayah ay bakorun adhim fi hadha al-jins ìmá sẹ̀mí ìmá sẹ́kù lórílẹ̀ ah, ẹ̀yìn èèyàn lakum fil qisasi ń bẹ́ẹ̀ fún yín nígbà tẹ́ ẹ bá gbẹ̀san àwọn nǹkan tá a ṣàlàyé kalẹ̀ yìí ya ulil albab ẹ̀yin onílàáká ìlà ń pè o ẹnì kan fọ́ èèyàn lójú tá fọ́ tiẹ̀ tàbí tẹ́ni kan sọ díyà kọ́ fọ́ èèyàn lójú yẹn ọ fọ́ èèyàn lójú ọ̀tún wọn ní ah, ẹ̀yin náà fọ́ tiẹ̀ padà kó náà má lè ọmọ wàhálà ò ní ṣẹlẹ̀ níbìkan kẹ́nìkan wá yọ ìgò kọ́ lọ fi gún èèyàn lójú tó tún pé tí wọ́n bá fi lè gbóhùn ogun tó náà abi ɔsɛ pɛ na ɔsɔdiya wɔn di a wɔn yɛ ɔsɔdiya tun kaa mi la yɛ ɔsɔdiya akɔ kpae ni torí pé àwọn ẹ̀yà ara kan bẹ lára tẹ́ pé tọ́ba ti lọ bí ìgbà pé gbogbo ara lọ ni nínú ẹ̀ lójú wa wọ́n wá ń jẹ́ bá fún àyàn lójú kan ọ̀rọ̀ pọ̀ mẹ́rin ọdún àwọn olùmọ̀ wọ́n tẹ́ bá fún àyàn lójú kan yóò sọ ní sùdíà ìlàjì díà ṣùgbọ́n ǹjẹ́ ojú kejì ǹjẹ́ ó lè ṣe ìlàjì iṣẹ́ tó dí méjèèjì máa ṣe nígbà tó bá wà tí ò bá fọ́ èèyàn lójú méjì ká ní nǹkan hundred percent ó wá di ẹyọ kan ṣé ìkan tó kù ṣé yóò ṣe ìlàjì iṣẹ́ tí ń ṣe nígbà tí kejì ò tí ì pàdé láwọn olùkọ́ tó ṣe pé yóò san díyà kámílà gbogbo ètò ìlàjì pé yóò san ní sùdíyà yóò san ìlàjì díyà bíi thirty two million yóò kàn ra san pé ah olóṣèlú fọ́ lójú nígbàtí crane tó ṣẹlẹ̀ ní hadith ní Saudi Arabia bí ọdún méjì àbẹ́ta sẹ́yìn táwọn yẹn kú sẹ́yìn mọ́tò ìjọba Saudi ṣe harusa Allah àwọn ìjọba nìyẹn wọ́lá wọ́n sì pé iléeṣẹ́ tí ó ní crane púpọ̀ ẹ̀yin ní ẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ ti wá dá ọ̀ràn báyìí àmọ́ ìsepẹ́ ẹ̀ mọ̀ọ́mọ̀ hmm. pa tó kù yìí torí ẹ̀ gbogbo ẹni tó kú ẹ sọ díà kámílà fún lọ́dún náà wọ́n san sixty nine fifty sixty million wọ́n san fún ẹnì kọ̀ọ̀kan tó kú wọ́n wá ní pọ́ òtí òtí tẹ̀lé kọ́ bá di ọdún kejì fámìlì ẹnì kọ̀ọ̀kan tó kọ́ fẹ́yàn méjì méjì ránṣẹ́ kọ́ wá sí hajj lọ́fẹ̀ẹ́ wọ́n ní gbogbo ẹni tó ní permanent disability permanent disability ọwọ́ rẹ ti gé ẹsẹ̀ rẹ̀ kan ti dé ojú rẹ̀ kan ti fọ́ ẹsẹ̀ sixty million fáwọn náà tọ́ba dẹ̀ mí káwọn náà tó wá sí kíni o kó wá sí hajj àwọn tọ́ba jẹ́ pé minor disability wọ́n ní àbí ibìkan gé ibìkan kọ̀ gé tán àbọ̀kàsá nàápa kan bìkan ẹ̀kàsá thirty million fáwọn subhanallah ọlọ hajj ó ní problem ó sì ti dolówó ṣùgbọ́n àwọn lọ́dọ̀ wa mi ó kú tán gan-an alùngan ló pé wájú pé kọ̀kẹ́ tó tẹ̀ kílẹ̀mù kankan ẹsẹ̀ ó tẹ̀ tó wá ní kí wọ́n tẹ̀ tó wá fún ọ lọ́wọ́ ẹ̀rẹ́kùn nàìjíríà àwọn ẹjẹǹtì ní òtún ọgbọ́n ẹwọ àdánwò wọn ni àwọn ẹjẹǹtì ẹ táwọn ẹjẹǹtì ọmọ èmi ni ẹjẹǹtì olóògbé tóní ọba tó gbàdẹ yóò tún gé yọ yọ pàṣẹńtéèjì tiẹ̀ tọba tó dọwọ olórí ẹbí àwọn náà tún yọ tiẹ̀ wọ́n á kàdà ẹ wo ẹ wà ìkó lóòfin ọlọ́run ẹ wo torí ẹ ẹ lérí ìlú kan láyé tán lóòfin ọlọ́run máa ń inú ìgbádùn wọn máa wà wọ́n ní o inú ìgbádùn wọn wà wọn ò ní o inú ìgbádùn wọn ni wà ní ìfọ̀kànbalẹ̀ torí di eléyìí kófin ọlọ́run wà dáadáa ni o èèyàn lágbára lẹ́yìn ká máa bẹ lọ́hùn ni òfin ọlọ́run ẹ̀sìn house of democracy bọ́ fún ọlọ́run wọlé kò ṣeé ṣe tá a bá ń sọ òfin ọlọ́run ní tá à ń sọ fún ni pé ẹ̀yin ẹ̀kọ́ ẹ̀yin ọlẹ́ ọdìbò ẹ bá ti wá dìbò ẹ wà gbé democracy wà ẹ fi democracy gbé òfin ọlọ́run ẹ̀ ń tara yín democracy òfin kan ló ń lọ́tọ̀ òfin ọlọ́run òfin kan ló ń lọ́tọ̀ torí di eléyìí ló fi jẹ́ pé nígbà tí Morsi sẹ́mu Morsi president Egypt ó fi democracy wọlé ìkwáàní àwọn ìkwá mùsùlùmí muslim brotherhood criminal pọ̀ ní tiwọn náà criminal tó pọ̀ mẹ́ gan ó fi ìbò wọlé ń bọ̀ wọlé tọkàn kíni ọkàn di dictator ni ọba ń lo dictatorship sẹ́ẹ̀sì ní torí democracy ni èèyàn olè sọ fi kan àbíkọ́ lọ sínéètì wọ́n kọ́ ìyẹ̀wò wọn nínú àgbà àfaramẹ́ ẹ̀fẹ́ yìí lórí EFCC tí ò ní gbowó àbẹ̀tẹ́lẹ̀ tí ò ní kówó jẹ wọ́n ní kíni àfọwọ́mọ́ ẹni tí ọmọ túnjú wa tí ò ní foríjà tí ò ní gba bribe àgbà òfin ti democracy nìyẹn mọ́tí bá ní òfin tó ń wọ́n òun lẹ̀ ní gbé lọ house ṣẹ̀rí àmúfẹ́ ṣe ọkàn gbé òfin wa ní bọ́sẹ̀ yarí nìyẹn pé à níbo ni ilé ọ̀wọ́lé wàhálà bá ṣẹlẹ̀ mọ́tí bẹ̀rẹ̀ wọ̀n ní ṣe life imprisonment ni wọ́n gbére ni wọ́n fún mọ́ọ̀sì Muhammadu mọ́ọ̀sì ẹ̀wọ̀n gbére torí wọn mọ̀ọ́mọ̀ pa nǹkan pọ̀nà oní president torí tó bá pa wàhálà ní oṣù sẹ̀lẹ̀ ẹ̀rọ ẹ̀sà fún sẹ́wọ̀n gbogbo àwọn àsọmọ gbére kí wọ́n fáwọn báyìí ẹ̀yìn dáhùn sentence pé wọ́n dá wàhálà lẹ́nu jẹmáà òfin ọlọ́run ọ̀tọ̀ ni democracy ọ̀tọ̀ ni kọ́ papọ̀ èyàn àmọ́ bí ọlọ́run bá láì kó fún alófin ọlọ́run kọ́nà wọn fún alófin ọlọ́run kò sọ wá di boko haram kàlọ́gà àwọn náà fẹ́ lófin ọlọ́run lórí ilẹ̀ àwọn akọ́ra ọjọ́ bí kẹ́ bẹ́ẹ̀ ṣe ń kọ́ra ìjà yìí àti ní kíni o kawarij àtòjọ́ ìjọba láti ti gbógun ti ẹ̀yìn náà lóyìn àwọn Boko Haram àwọn ISIL ISIS Al-Qaeda Taliban gbogbo àwọn ilé báyìí kawarij ọ̀daràn làwọn náà torí délé yìí a kálukọ́ wà gbìyànjú pé òfin Ọlọ́run à ń lò ó ní ilé wa níbi tágbára wa mọ́ dọ́gba àwọn ọ̀bá sákàánù ọ̀sákàánù ilé wa ìkànnì àwọn àfa àwọn obìnrin ọ̀rọ̀ ṣídò rídọ̀ ó ní àkíìmù dáwọ́látà Islam fi kùlùbíkún túkọ̀m lákùn fi àbùkùn ẹgbẹ́ òfin ọlọ́run dé ní ẹ̀mí yín ọlọ́run bá mọ bí ó ṣe gbófin ọlọ́run dìde nílùú yín kẹgbẹ́ àwọn àtọ́jọ́ kí ni sẹ̀rí aláfẹ́ lò kí ni ká ẹ bá dá lùrú bẹ́ẹ̀ ṣe ń kóra ń jẹ náà ni wọ́n ṣe máa sí náà gbọ́ fún yín ẹ tó wá jẹ̀bi wájú ọlọ́run torí pé tọ́nà ọba ọ̀ràn yín kò ní ń jà fún insha Allah àkọ́kàdọ̀ láti tẹ ọdún nù tafsir suratul Baqara abi Allah subhanahu wa ta'ala kó sọ àbí ọ̀lànà ètò àṣàlàyé kọ́nà bí ìyá ọba àṣàlàyé mi àtàwọn àtẹ̀yìn kọ́nà ọba Allah àkọ́sàmì ẹ̀sìn nígbà kan wa أقول قولي هذا وأستغفر والسلام عليكم ورحمة الله وبركاته beer.